Let the living water, okay, almost wanted. Let the living water flow by my soul. Let the living water flow by my soul. Let your Holy Spirit come and take control. Let the living water flow. by my soul. Let your Holy Spirit come and take control. Every situation that is troubling my life, I cast my case somebody unto you are God. Father, Father. Father, Holy Spirit, Spirit. General talk lóyè kí n Spirit, Spirit. Let the living water flow by my soul. Let your Holy Spirit come and take control every situation that is bothering my life. Because my case somebody unto you are God. Father, Father, Father. Heavenly Father, eternal rock of ages, we worship you. We thank you because you are God. There is nobody like you, Daddy. Yes. Ọlọ́run tá a retí àríṣẹ́ owó rẹ̀. Nobody has seen you face to face, but we can see your wonderful work. You are powerful. You are beautiful. You are our supporter. You are our God. You create everything. Nobody created you. Yes, you created those who create things. Yeah, you are the original creator that create the ones that creating things. Even those who are making things happen, you created them. The one that have caused trouble, that Satan, you make him. You are the maker of all good things also. You are the maker of heaven and earth. We give you praise, we give you honor, we give you adoration. Be thou exalted, O Lord, be glorified forever. Lord, we thank you for this hour. We thank you for this minute. We thank you for every day. We thank you for yesterday. We thank you for this um, these days. We thank you for days to come. Hallelujah. Be unto your name in Jesus' name. Oh Lord, take total control right now. I cover myself, blood of Jesus, my people, blood of Jesus Christ, my children, blood of Jesus Christ. All of all our well all over the world, we cover them with blood of Jesus Christ. Every trap of the enemy <laughs> hey, that set against me. Oh Lord, destroy it now. Every trap of the enemy against me, against my children, against my people. Oh Lord, break it to pieces. Every track of the enemy against our life. Oh Lord, destroy it now. In the name of Jesus, this is another wonderful week. And the last Sunday that, that end this month. Oh Lord, every day full of goodness and also full of calamity. We pray for the goodness of this week. For ourselves and our well-wisher all over the world. Let it be our portion now in the name of Jesus Christ. Hey, my God and my Savior, those people who plan evil against my life, who plan evil against my children, who plan evil against our people, who plan evil against our, the good ones, I pray, Lord, that you destroy them. But in this con, I mean, at this time, we are praying for the good people. We are praying for those ones that wish people well, that want people in, in bondage to be set free, that care for people rea really. Oh Lord, who are creating job opportunity, who want the country to be okay. I pray for all of them that you strengthen them in the name of Jesus Christ. Oh Lord, we are going to speak about anointing today. You have anointing. Anointing really break yokes. And anointing, another anointing also cause yoke. Maribo Sokatayaba. Oh Lord, I pray for the anointing that breaks every yoke. Oh Lord, let the anointing be sent upon us today. In the name of Jesus, I want the anointing that exposes the evil fall on our nation. Expose every evil in the mighty name of Jesus Christ. Those suckers of blood, those eaters of flesh, Those who call themselves good but they are bad, oh Lord, expose them in our community. negede bobo sontayaba. I saw it, the Lord revealed it to me. That some people, they planning, yeri kapasatayaba, tayaba. tó gbé ogun Those who are planning against me, mo sọ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, àti ikọ̀ Elédùmarè pé Marika burúkú láìpẹ́ the Lord will slay you, the Lord will resist that against you ìwọ tó fẹ́ kí n jìyà yẹn the almighty God will suffer you marika paul sotaya baba the arrow you have sent them. I send it back to you. The arrow you have sent to my people, I send the arrow back to you. You canker one devour. The law will destroy you. So shall it be. <laughs> Thank you, Father, because you always answer prayer. I open this platform in the name of the Father, this one, the Holy Spirit. Whatever we bind today, Father, bind them. Whatever we lose, lose them. Speak through my mouth, direct my tongue in the name of Jesus Christ. <laughs> Gadabo sonte ye Maria ma. Mangabo sota yaba. Gbogbo ẹ̀yin tí a ti rán láti fi ara ni mi <laughs> láti fara mímí mo gbàdúrà fún gbogbo yín ara kò níyín pa lórúkọ jésù ẹni sanwó àtẹni gbowó bó tẹ̀ jẹ́ promise lásán lẹ sọ láti fi ara mímí ó yá lórúkọ jésù ikú kò gbé pa àrùn kò gbogbo yín dè bẹ́ẹ̀ ló máa rí kò ní padà ṣùgbọ́n ẹ̀yin olólùfẹ́ tèmi those of you who, know, who love love who love me who love the truth I pray if you are sick now the Lord will heal you <laughs> if your way is dark The Lord Almighty will bring light to your way. Your way will never dark again. The Almighty God will guide your footstep. You will never fall into that bondage. You will never fall into that hole. You will never fall into that dungeon. You will never fall into that trap. The enemy shall be put to shame totally. You are set free in the name of Jesus Christ. For those who, those of you in the labor room, the Lord will set you free. You will deliver safely in the mighty name of Jesus Christ. For those of you in pain, in bondage, Almighty God will set you free. The Lord will set you free. But those who want me and my my children to be in bondage, the Lord will bound you. The Lord will destroy you. The Lord will slay you. The Lord will fight you. He will raise his standard against you. In the mighty name of Jesus Christ, for those of you that you are confused right now, you don't know what to do, I pray, Lord, after God, to give you wisdom, to give you breakthrough, to give you break light in the name of Jesus Christ. Maybe you are losing your brain. The Lord will revive your brain in the mighty name of Jesus Christ. For those who are downcast, the Lord will raise your head once again, like the horn of the unicorn. Then the Lord will honor his name in your life. You will never be destroyed by that problem. I will not be destroyed by that problem. As I've been set free today, the Lord will not bound me, will not bound my children. We are free and free forever physically and spiritually in the name of Jesus Christ. Every monitoring power, every spirit of monitor, every spirit of monitoring, monitoring our destiny, disturbing our progress, disturbing our, our goodness, oh lord destroy them in the name of jesus christ gbogbo ẹ̀yin tí ẹ gbìmọ̀ pọ̀ ẹ̀yin tí ẹ kógun pọ̀ ogun náà kò kí ń ṣe ti àwa o nítorí bẹ́ẹ̀ wọ́n lẹ́ kóra yín pọ̀ ní tòótọ́ ṣùgbọ́n ẹ ó túká tẹ́ bá yọ sí wa ní ọ̀nà kan ọ̀nà méje lẹ́ fi gbẹ̀gbà may almighty god <laughs> kó dìgbòlù yín ní ọ̀nà méje méje bẹ́ẹ̀ ló máa rí gbogbo ẹ̀yin tẹ́ ń kógun pọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń fi ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ tẹ́ ń fi ń ba ti èmi tẹ́lẹ́fẹ́ máa fi bàtà ara ń jẹ́ kì í ṣe tèmi I cannot be destroyed by your evil word because he greater is he that is in me than he that is in the world tó wà nínú yín ẹ̀mí èṣù lẹ gbé mo gbé agbára ọlọ́run alàyè tó dá ayé àti ọ̀run tó ju gbogbo agbára lọ ní orúkọ rẹ̀ ni eku sì máa ń wọlẹ̀ ni àwọn máa jẹ́rìí sí agbára bẹ́ẹ̀ ni a lè má mọ ènìyàn ṣùgbọ́n ọmọ ọlọ́run tó dá gbogbo ènìyàn a lè má ní connection ṣùgbọ́n we have a connection the Lord has connected us with himself. Yes, with the people because he created people. So when you have connection with God, yes, we are connected with God and God will make way for you. He will give you the right people. I pray for right people concerning for my life. Oh Lord, release them to me bàbá mi fún mi ní àwọn right people olúwa fi àwọn ènìyàn tèmi fún mi àwọn ènìyàn tèmi olúwa fi wọ́n fún mi o àwọn the right people that my life needed the destiny helper the one that will help my destiny the one because that you have used me for many good jobs yes you cannot dump me daddy please don't dump me give me the right people in the name of Jesus Christ àwọn ènìyàn tó máa ń pa ẹ̀gàn rẹ àwọn ènìyàn tó máa ń mú ẹ̀gàn kúrò ní ayé ènìyàn lórúkọ Jésù olúwa fi wọ́n fún èmi àti ọmọ àti gbogbo àwọn olólùfẹ́ mi bẹ́ẹ̀ lórí kò ní í padà mo gba agbára tuntun lónìí o olúwa gbé agbára wọ̀ mí agbára kò ṣeé bàjà agbára kò ṣeé yájú sí agbára kò ṣeé rí fín olúwa gbé wọ̀ wá orílẹ̀-èdè wa di ọwọ́ rẹ olúwa gbàkóso ibẹ̀ olúwa tú ibẹ̀ ṣe This is my country. I pray for my Canada. The Lord will bless you. I pray for my where I was I was born originally. The Lord will give you solution to the problem you are facing. You will see the Lord will reveal the problem and you will face it. And the Lord will give you wisdom and will give you overcomer spirit over them. You will conquer those demons. You will conquer those evil spirits that call themselves good in the mighty name of Jesus Christ, so shall it be. Our land receive healing, receive freedom in the name of Jesus. Our people receive healing, receive freedom. It is well with you. Those of you coming under my platform, you are here now or you are coming later, you are for me. The Lord will be for you. The Lord will speak for you. Those who are praying for me, who are doing one thing or the other to favor me, the Lord will favor you. The Lord will visit you. He will anoint your head like the horn of the unicorn. The Lord will support you. You will never cry. You will never be rejected, the Lord will make way for you. It will wipe away your tear. It will put smile again. You have testimony. So shall it be. Thank you, Daddy. You always, you always answer prayer. Calamity tó kù nínú òṣì kò ní jẹ́ tèmi àti tàwọn mi. Àti gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin ọ̀tá mi. The remaining of this month, the remaining of these days, the remaining ọjọ́ tó kù nínú òṣì yìí. Calamity tó wà ń bẹ ó yẹ ìpín bẹ́ẹ̀ ló jẹ́ kó yí padà. Ẹ̀yin ọ̀tá mi ẹ̀yin anilára yé mi. Calamity àti ìdààmú tó kù nínú òṣì yìí. Ẹ Olúwa, ẹ pín bẹ́ẹ̀ ni have it for yourself yes so shall it be in Jesus name but Emi, o good news lójoojúmọ́ ayọ̀ tuntun ìbùkún tuntun oríire tuntun lójoojúmọ́ èmi àti gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé bó ṣe jẹ́ mà nìyẹn kò mà ní yí padà Jésù agbára wa àmín ẹnu mi lẹ́ẹ̀kan sí odi oyin ẹnu mi di àṣẹ ẹnu mi di agbára mo ti bọ̀rọ̀ ńlá mo ti bọ̀rọ̀ agbára tá fi da ayé àti ọ̀run bẹ́ẹ̀ ni tí bá dé olúwa tá a bá tu olúwa bá a bá tu bá wa darapọ̀ lónìí o let people understand what we are about to say let a lot of lives that are being burned that are being blindfolded be, be set free today let their eyes be open in the name of Jesus receive new knowledge and I pray for you. The Lord will create his fear into your heart and you will continue to walk in the fear of the Lord. And wisdom will continue to radiate in your brain every day by day in Jesus' name. Because it's not the way you look. It's not the way you look. But it's about what you carry. Because the Lord is in you. It's not by the way you look. But by the way you God is working. God is more than your look. God is more than your knowledge. It's more than understanding of any man. So today, I I pray for you. You will do more than your stature. You will do more than your knowledge. You will do more than your understanding. You will do more than what you are prayed for in the name of Jesus. Almighty God will supply you. You ask for small, He will give you big. So shall it be. It is well with you. It is well with me. Well with my children. Well with my world. well wisher all over the world. In Jesus' name. Àwọn oníṣòwò, gbogbo ẹ̀yin oníṣòwò, tẹ create job opportunity fún àwọn ènìyàn. Kí ebi má bàa pa wọ́n. I pray for all of you. <laughs> I As from today, multiplication, <laughs> acceleration. <laughs> The Lord will counterpart your business into another new realm of breakthrough. In the name of Jesus Christ, you never go back. You continue to excel. Excel. Take it now. The anointing to accelerate. You will accelerate. You will lead <laughs> those people business people that love me, <laughs> that love what I said, that love what I do. The Lord will make you leader among your colleagues. You will lead, other will follow. So shall it be. In Jesus' name we pray. Amen. Am I jealous You are welcome this morning. <laughs> Ara ti ta <laughs> You are welcome once again. I mean, you are welcome to this platform. Good morning. No, good afternoon from Canada. Yes, let me take this off now for now. I'm going to read. Give me one of my reading glasses. <coughs> Give me one wiper. Let me clean it. Please share. <coughs> we are preaching and we have something to say oh no no mi ti jà mẹ́rin sorry you see that's life we are preaching and we are talking so it's going to be three in one all right we are going to we are preaching and we are talking it's going to be what three in one. we are preaching, we are talking. It's going to be three in one. Okay, today we are talking about anointing. It's have been I mean postponing this issue for a long time. Uh, before we go, we proceed. I'm sorry. So uh, we got two. They say we everybody anointed, but it depends on the kind of anointing you carry. Okay, anointing, and I will tell you what the work of anointing of God. Okay, everybody has anointing, but what kind of what kind of anointing you looking eh, i mean ìwọ tó ń wò what kind of anointing do you carry okay ó lọ once again speak to these people explain your word to them jẹ́ kí gbogbo wọn mọ ohun tí speak to me as well in the mighty name of Jesus Lord I want to speak daddy speak through my mouth turn this my mouth <laughs> turn it to yours <laughs> anoint the speed of my mouth everything about this chart this morning, this afternoon, shall be to you alone. Direct it. <laughs> Load it. In Jesus' name. Amen. You see, we are talking about anointing today. What is anointing? Anointing, everybody have anointing. And it now depend on what you are carrying. Okay? What kind of anointing? What type of anointing are you carrying? we are starting because it's very you said um bible you say that um according to the book of one psalm you know maybe psalm psalm psalm 105 you know it said verse 15 said um anointing touch no my anointing one do my prophetess no harm do my prophet prophetess anybody called by god no harm You see, a lot of people, but I want you not to take God for granted, and I don't want God people to be scammed by that because a lot, a lot of people have done, I mean, are using the word of God, also the Bible, for scamming. Okay? They're using it for scamming. They're using, they're taking people, a lot of people are taking God for granted. They use God's name and they work for Satan. You know, they use God to protect themselves to rope people, to call people. But do you know what they do? Do you know what they do? They're working for, they are using the word of God. Anywhere that is good, whatever that is good for them. They use it to protect themselves, like a weapon to others. And then they are doing working for Satan. They are doing things that is wrong. So don't take God for granted. All right. So anointing, everybody has anointing. Okay? Everybody has anointing, but it depends on the anointing you carry, either from God or from Satan. But those who carry anointing of God, you know, definitely you know what they what they are going to do. Okay? Because God never encourages us to be oppressor. We are going to read Bible. God never oppress, I mean, encourage anybody that is anointed to be a thief. God never allow anybody annoyed because God is not a thief the only person it wọ́n ṣàlàyé fún wa nínú bible that we are being directed you know explained and being told that is a thief is a satan okay even oppressors you understand what I mean so God anointing breaks yoke the real anointing of God breaks yoke and we are telling you what the anointing of God is doing he has to set those people in bondage free let's start let's start let's start. Open first. Yes, you are going to read. first open to the book of Esther we are going to read maybe by our verses Be mélòó local, Esther chapter seven just read. Esther replied the oppressor and the verses." Yes. Verse Esther replied the oppressor and enemy is the evil Haman. The oppressors. And enemy. And the enemy. Is the evil Haman. Evil Haman. What did he call him? Oppressors in the spirit of, in the evil words, in the oppressed, when anybody oppressors carry evil spirits. They are with evil spirits. Kí ni mo Oppressors are evil. What did I say? If you have the spirit of oppressor, you are evil. Kí ni Esther Read it again. That's 7 verse 6. Esther replied, The oppressor and enemy is the evil Haman. Oppressor and enemy, evil Haman. Okay, read for me again. Open Luke. Open the book of Luke. Yes, look for. Yes, read verse. Just read it for me. The Spirit of the Lord is upon me, because he has anointed me to proclaim good news to the poor. He has sent me to proclaim liberty. Yes. The anointing, when you carry the anointing of God, the real anointing, the anointing of God, hold on, the anointing of God, when you carry, when you are anointed by God, okay, you preach, that's what you are going to, what, what you're supposed to do, and what God expects from you. Read for me, darling. The Spirit of the Lord is upon me because he has anointed me to proclaim good news to the poor. You have to proclaim the good news to the poor. Okay? Not steal the resources of the poor. All right? And giving and keeping it for yourself, using it for your personal life, and then giving token at times just to the wonder, just for people to see you somehow. Okay? Continue. Um, he has sent me to proclaim liberty to the captive. Um, he, to proclaim Those who carry the anointing of God, they will preach, they will set free, they will not put in bondage, they will not put in prison. Even when people in prison, they save them. Okay, continue, darling. Um, and recovery of sight to the blind, to set liberty to those who are oppressed. Okay, even though people are trying to blindfold you, they are trying to cover your view. They don't want you to see way, to see the road, the right thing their work, their anointing that is upon them is to make way for people, to open people's eyes. Do you understand? To make people understand things that is hidden. Okay? If to make, you know, you understand what I mean? Read it again. The Spirit of the Lord is upon me because He has anointed me to proclaim good news to the poor. He has sent me to proclaim. So when you carry the Spirit of God, simple mathematics, you have to proclaim the good news to the poor. You have to have mind. You know, you have to care for them. You have to create. So because those who don't create, who don't build, they will destroy. That is it. That's it. A lot of people who are not creating, they destroy. Okay? Those who are not who are not creating, they destroy. Who have anointing, okay? The good spirit of God, who God anointed, is not an oppressor. God, he has everything, but he never oppresses anybody. If you have anointing of oppressing, okay, you are evil. You are of the, of the devil. And by their fruit you shall know them. Oya, continue reading. Shoti Kanyet. Oh yeah, oh, read it again, read it again. So we can read another verse. Okay. The Spirit of the Lord is upon me because he has anointed me anointed me to proclaim the good news to the poor. He has sent me to proclaim liberty to the captives and recovery of the sight to the blind, to set liberty to those who are oppressed. Yes to set liberty he has to set people free not to oppress them so when you are being with your oppressor tó bá ti ní anointing yẹn tó ti mọ̀ you can go to church you can go to mosques, you can go to anywhere you like you may call God to for seven but you just have the anointing you got to pray you have the devil spirit of the devil is working in you okay <laughs> and who are the oppressors Oppressor are those people who take people's things and they will use it to oppress. Oppressors there are many different way. We are coming. Tabati David Tabati blog so Because this this morning is going to be three in one. But we start with God. Okay? So read for me again. Open John 14. Okay, verse 17. Read for 17. Okay. Even the spirit of truth, whom the world cannot receive, because it is, it is neither sees him nor knows him. You know him, for he dwells with you and will be in you. Okay, read Isaiah again. Isaiah, Isaiah four. I mean Isaiah 60, 61, sorry, Isaiah 61. Okay. Verse 1 only. Okay. The Spirit of the Lord um, the Spirit of the Lord God is upon me, because the Lord has anointed me to bring good news to the poor. He has sent me to blind. What is it? To bring good news to the poor, not okay, the poor. The Spirit of the Lord is upon me to preach to the poor, to bring good news to the poor. What is the good news of the poor? What do you think? To give them job, to provide for them, okay? Aha not to oppress them, not to steal what belongs to them, and keep it for your own personal life. Okay? Read it again. It suits me. The Spirit of the Lord God is upon me. Those who carry the anointing, the fact, the truth anointing, the original anointing, the power of God, the anointing that belongs to God, that came from God, those who carry it this is their job what they supposed to do you have to read it once again. because the lord has anointed me to bring good news to the poor. you have to bring good news to set them free not to cage them a lot of people they are telling you they are anointed touch no anointing one do my prophetess no harm and they are caging people they cage people they kill people they oppress the poor they steal the money of the poor they never create job opportunity for the poor Continue, darling. He has sent me to, um, or he has sent me to bind up the brokenhearted, to proclaim liberty to the captives. You can see the same thing ní book of Luke who saw, Isaiah saying the same thing. Do you understand? Isaiah is saying the same thing. That's anointing. Do you understand me? The Spirit of God is upon me because He has anointed me to set the people free, not to oppress them with their things that belongs to them. Okay? Ambo, oh, if you carry the anointing, it's not by mouth. By their fruit you shall know them. By what they do, a lot of them now, when you talk, when you say the truth, they gang you up. Don't look at her. Oh, she'll be small and away. Ambo ni. Ah, small lọ́wọ́ Ọlọ́run kì í ṣe bẹ́ẹ̀ ṣe eré tiwa lọ́lọ́run ṣe never okay <laughs> that they sweet me Isaiah sixty one once again Is that oh yeah? Read, ka, ka, ka, ka. I finished reading it. Eh? I did not finish reading it. First. Okay, read it. Okay, from the beginning. Yes. Okay, the spirit of the Lord is the spirit of the Lord God is upon me, because the Lord has anointed me to bring good news to the poor. He has sent me to bl- to bind up the brokenhearted, to proclaim liberty to the captives, and the opening of the prison to those who are bound. Yes, to open the prison, not to build the prison. Don't build, you know <laughs> you know, these days, God showed me some people. He said, God, they are just, they are building prison. And they call, some of, it's not all of them. Oh. Those who are carrying the anointing, the real anointing. Do you know what happened? The real anointing, they build freedom. Whatever they build is going to be a freedom. It's going to be a liberty. It's going to be joy. You understand me? It's going it's not to bound, not to slave, to the slave, not to oppress, the oppressor carry evil anointing ogbo abo down they are from the devil they are from the of the devil the oppressors okay and majority of them who use the word of God at times they are oppressors they are not they are not preaching they are just oppressors okay aha don't forget bible said Ọlọ́run gbogbo ẹ pé by their fruit you shall know them by what anybody tó bá ti wàá mọ̀ ṣótiyé àfẹ́ pẹ́ púpọ̀ lórí ọ̀rọ̀ ọlọ́run tó rọ̀rọ̀ ọlọ́run máa ń dùn gan tábà ní jókòó síbi a máa gan ó yá continue ó yá read for me second Corinthians àwọn iṣẹ́ you see those people carry their anointing you can see touch no my anointing one do my prophetess no harm if you carry the name just tell reading that you are doing the things of God really you carry the Bible but you are not doing things of God You are doing things. You are carrying the Bible that belongs to God. You are carrying the word of God. But you are not behaving according to the word of God. You are doing what? You are doing evil. It's not for you. If, I, if you are using that word, the word will not work for you. Okay? So, the people who carry the real anointing of God, who are anointed, who do, tó tí wọn gbúdọ̀ fọwọ́ kàn kò ṣe àwọn tó kó owó Nàìjíríà àbí owó ìlú kan àbí kankan dání tó máa máa tó bá ṣe àwọn ẹlòmíì wọ́n gbọ́n sí o people are very they are also they are very clever They say they will just go out and do some charity they will show up to the they will put it on the media that they are doing good that's we are not talking about those words olè ṣì ni you are trying to be wiser you want to be wiser than God it's not possible and you are playing on God's intelligence it's not going to happen okay but we are telling you that the real people who carry the anointing of God who are supposed to be respected tí wọn ò gbúdọ̀ fi ọwọ́ kàn tí wọn ò gbúdọ̀ fi ọwọ́ kàn òun náà ni ẹni tí ó bá tí tí ó bá tó máa ń wàásù òtítọ́ bẹ́ẹ̀ ni a máa ka yorùbá ẹ̀ náà nísìnyí tó bá yá mi hmm, I don't want to read yorùbá I'm sorry ó yá read open for me I'm coming open for me now book of. Um, mú second Corinthians jáde Yeah, chapter one. There's the name. Read from verse uh, 21. Okay. Yeah. And it is God who established us with, um, okay. And it is God who established us with you in Christ, and He has anointed us, and who, and who has also put His seal on us and given us His Spirit in our hearts as a guarantee. The spirit of God, anybody that has the spirit of God, anybody that have the spirit of God, who are being anointed, we have the spirit of God. Spirit of God, it will have fear of God. Okay? Anybody that been anointed, read from God, anointed as from God. Let me put it this way. Anointed as from God. Anointed that is from God. All right, he will do the right things. Okay? Anointing that is from God, he will not steal. Thou shalt not steal. Open. Thou shalt not steal. Hold on. The fruit of the Spirit. this way. Yeah, you just one. Second. That's Galatians yes. chapter five. Um, but the fruit of this, but the fruit of the spirit is love, joy, peace, gentleness, goodness, faith, meekness, temperance. Against such there is no law. So, ǹjẹ́ yìí gbọ́ pé kí ẹ̀yin kó ja olè nínú ibẹ̀ yẹn do you see the spirit of God anointing in the kind of things God expect from you did you ever see pé okay what would oppress you so I don't want to prolong the matter the truth is this if you have some spirit you are operating under some spirit you got to pray against it okay if you are having you see how this spirit of stealing spirit of fornicating eh, you know you got to pray and you love God Because some people, they dwell in their past, they dwell in their whole body. Do you understand me? So, if really love God, okay, I don't want you to play on God's intelligence. I don't want you to play, I mean, to take God for granted. You got to repent from it. The Spirit of God is simple as that. It doesn't steal, it doesn't oppress, it's not arrogant, it's meekness, it's also gentleness. Okay? So when people saying that, it's because of you know tẹ́ ẹ bá ti gbéyàn sínú owó ẹ ti lè mọ̀ bóyá ẹ ti mọ̀ you know no no ọmọ tó bá máa já ṣàmú láti kékeré ló ti máa jẹnu ṣámṣám a lot of people they know what they are doing everybody has conscience you understand me and especially those people who take the people the law of their country for granted and i want to tell you again respect the law of your country wherever you reside anything that is not being implemented single-handedly those that <laughs> even people who start some things that are not good some of them don't wait to you know it's dangerous for you all right so the spirit of anointing anybody that carry the anointing the real anointing of God that is anointed touch no my anointing won't do my prophets no harm everybody use it okay they use that Lati hale mọ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn but they are doing evil anointing wo ló gbé eh? mo ti sọ fún yín you see the book of Esther a lot of I can continue quoting for you that the Bible said is against the evil spirit of oppress oppressor àwọn ló máa ń ja olè tó máa kó owó ìlú dání to oppress people ni kì í ṣe no matter kò sí iye salary tó ń lè san fún àwọn oppressors tó máa wà òkè fún wọn they will still because they want to oppress people and the money whatever they stole they are not using it to benefit anybody they just use it to oppress Toba koile for oppressing okay for if the buy is to oppress even to the clothes to clothe themselves is to oppress if their shoe is not because they just love to wear shoe no is to oppress all right they love oppressing people. So oppressors are ah, they have anointing as well, but the anointing is from the demon. Okay? Good anointing are from God. You must not steal. You must not loan they must not loan money into your accounts. You must not do evil. You must be a good example. Okay? Everybody. A gbọ́dọ̀ jẹ́ If you are of God, you must let your light shine okay wọn ò gbúdọ̀ báyìí ò bá even when you have money even when you get I mean you do your business to some level you must not be an oppressor oppressor you go for deliverance especially those of you who carries your country money I don't know where I'm just speaking you you carry your country money and you are using it to oppress you know you still you are oppressing people and you don't want people to talk about it oppressor we go to hell because they are for of the devil. Oppressors, they will not create job opportunity. They will tell you they seniors you. Even what they are holding is for both of you. They will collect it and use it to want to destroy your life. They are oppressors. They said they are evil. Bamika book of Esther again. Oshedia. Esther 7 verse 6. Mm. Esther replied, The oppressor and the enemy is the evil hammer." Oppressors, evil. You see, they said when they mention evil, they I mean they mention oppressor and they mention evil. Evil and oppressor, I'm your oppressor, they are working together, they are Taiwan and Kennedy. Evil and oppressor, they are twins. All right. You see, let me tell you, a lot of oppressor in the Bible, even the one we read last time about Delilah, Jezebel. Jezebel also is the oppressor. Delilah is an oppressor. Ahab is an oppressor. You see, we, we have them plenty like that, but I'm just telling you that. Touch no minority one, do my prophets no harm. You can't be calling God, and then you behaving, you having the attitude of Satan. By you, you want to call only You You want want to to call call force You want to call alágbèrè, ìwọ You want to call nìkan You want to call ni You want to call ìwọ nìkan You want to call ni ọ̀bàyéjẹ́. No, God, you cannot find God doing such thing. You see, God created everything, but He wants you, He created it to be kindly with you. He wants you to choose whatever you want out of the two. Ọ̀nà méjì ni ikú àbí ìyè. So, if you want to serve Satan, sọ fún pé òun lòun sìn, ọ̀nà èṣù ló mú, ṣó ti mhm. But ó ṣùsì fún ara rẹ̀ Ọlọ́run ìmọ́lẹ̀ ni. Ó sì ṣùsì that dára jù you want to follow me, I created all this thing, oh. you must not follow the I You must, if you want to follow me. Eh, if you want to follow me, it's a test. You have to do this. You must not do this. If you go out of this, I will count you to devil. I will, I will release you to devil. And people will know that you are of the devil. You understand me? God created them. But you know what? They are of the devil. He attached it to the devil. So, if you are calling God and you carry things of the devil, eh? They loan money you are account. say, touch now my prophet. Do my prophetess no harm. Touch not my anointing ones. Do my prophet and no harm. Ìwọ nìkan ló lè. Ìwọ nìkan ló mọ̀. Àwọn èèyàn tó sọ pé má fi sínú ìgbèkùn. Don't put them into bondage. You are the one putting people into bondage. You Okay? You are ìwọ ìkan náà ni wọ́n sọ pé thou shall not kill. Ìwọ nìkan náà ni wọ́n bá níbi tí wọ́n ti ń kílì. You okay? Ìmùlẹ̀ yìí ni. You understand? So, if you are doing all those things, anointing is not, it's not by saying it àbí ó dàbí pé nísìn <laughs> mi ìfẹ́ sọ ilé kó má dàbí pé yọ̀ǹba yọ̀ sọ̀rọ̀ bá ṣe pé ó dàbí pé kí wọ́n sọ ó kéjẹ́ ní tiẹ̀ sọ <laughs> ó dàbí pé kí wọ́n sọ pé nísìn gbà kan akàwé Daniel ṣótiyé tó kó sínú wọ́n jù sínú wo kìnìún ńgbà tó wá yá wọ́n jù yẹn ni ó dẹ̀ ṣe dáadáa nítorí òdodo tó ṣe náà ṣe jù sínú wo kìnìún tó bá jẹ́ pé ó ṣe burúkú tọ́jú sínú okùnrin kó tó délẹ̀ náà máa ti fàyà pẹ́rẹpẹ́rẹ ṣùgbọ́n tó bá ṣe pé jẹ́ Daniel mo kàn fi pòwe ní mi dárúkọ èèyàn mo kàn ń sọ̀rọ̀ ni o tó bá lọ ń ṣe nǹkan tí ò dáa wọ́n máa jù ẹ́ sínú wo kìnìún kó tiẹ̀ ní jù ẹ́ sí kìnìún gan will come We approach you these days kìnìún either small kìnìún or big kìnìún ó ti yé they will approach you and when they approach you kìnìún of these days kì í ṣe kìnìún ìtọ́jú tó ti yé mẹ́rin ó ti yé so má fi ojú má gbé ojú ẹ àwòrán ọlọ́run kó fi síwájú kó fi ṣe bíi max then kó wá gbé ẹ element òkùnkùn gangan kó wá gbé sísàlẹ̀ ṣé ti yé bẹ́ẹ̀ no no you must be to your yes must be yes o gbúdọ̀ wà nínú ọmọ ọlọ́run tó bá jẹ́ kristẹni àbọ̀ ọmọ ọlọ́run tó tọ́ tó jẹ́ pé touch not my ninety well do my perfect no harm you must not be in clique you know must, must not be on occultic You must not be an oppressor. You must not be fine in bad way. Okay? So ye abe oh, ye yin àbí kò yé yín àfẹ́ sọ púpọ̀ anointing anointing is two. Some are bad anointing, some are good anointing. All right? Mm-hmm. But I'm telling you authoritatively that those who have uh, who oppressing people, oppressor are evil and of the devil. That quotation, that Bible verse is not for them touch no my anointing one do my professor no harm psalm 105 i mean 105 verse 15 it's not for oppressors all right so it's not you see everybody can use anything they like in the bible but it is it's not going to it, it, it, don't deceive god oh god don't play on god's intelligence okay god is not a fool so if you are killing and there's a uh, the same person that is killing you know ni ẹni tó ń pa èèyàn ní kọ̀rọ̀ àti mi sọ pé you know i'm just talking ni o we are i'm just I'm, i'm not even preaching i'm just telling you that okay don't do this o oh. if you are of the devil you will be oppressed i mean or you will be opp- oppressor not oppressed you will not be oppressed you not you know you surely you will be oppressing people okay you will steal okay nothing evil will be strange to you you will have something to encourage yourself all right you will encourage yourself very well <laughs> all right don't encourage yourself today repent from your sin tomorrow may be too late o gbọ́ o gbọ́ àbò dáhùn tó o tó bá ti ń ṣe ronúkúwàdà ọ̀la lè pẹ́ jù you pokùnà ṣoṣoṣo you know you want to destroy people's life you know you bet ìwọ ni wọ́n máa rán ìwọ lọ́mọ ṣe èṣù àwọn tó da orílẹ̀-èdè rú ìwọ ni wọ́n máa rán ìwọ lọ́mọ ṣe èṣù irinṣẹ́ burúkú and he say do my perfect no harm every child of God you must behave yourself you must be a good example walk before me that's what bible say and be blameless because you're god you know you know that people are going to blame you go people are going to relay you go people are going to wage war against you so that's why he's telling you you have to be right so that a lè gbèjà ẹ ọmọ ó <laughs> a lè dúró tì ẹ́ kò ṣe pé ìwọ nìkan ni tó bá lọ wàá ṣe yéèpà yéèpà díẹ̀ wàá gbẹ́bọ díẹ̀ wàá tọ kándù díẹ̀ wàá ṣe oríṣiríṣi díẹ̀ ìwọ yìí nìkan ni tó bá ṣe owó nàìjíríà àbówòbí kan àbí ìlú kan ìwọ náà máa kó sí lọ́wọ́ ìwọ náà máa lọ́ọ̀dì ẹ̀ ní then thousand and eighty do by professor no harm wọ́n máa irọ́ o that is not for you alright please if you are angry mm-hmm, i'm just speaking the truth ni you see i'm not even preaching it i'm not breaking it down to pieces you understand me because at times we God the power i mean we receive the inspiration to break it down. But I believe that God has spoken and is talking to you and me. So repent from your way, bad way, yeah? So that if you want this word of God to work for you, that's why we are in the environment, we are in the community, that people will be asking, Shadra Mangba, God do answer. But because we are not doing things right, we want to get right answer. That's what happened. God will answer prayer people now they say they even call something blessing that's owó tán bá jí gbé they call it blessing owó tán bá rẹ̀ ẹ̀mbẹ́sù they call it blessing wàhálà nu gbà mo rí nígbà kan I remember that time in South Africa so only one pastor like that you know because amama àwọn èèyàn tó ní company ni o those who have company so we help them to boot their accounts that is the late father of my baby you know so every time tó bá some of them tí wọ́n bá ti sanwó fún wọn you know they will have alert in their phone so wọ́n sọ pé aago ti tó wá jẹ́ yorùbá wọ́n sọ pé àbí tó jẹ́ wọ́n lágo ti dún the pastor in my church i mean that pastor that i attend lọ́dọ̀ john bangbose lórúkọ ẹ̀ ẹ̀gbọ́n yínká ló bá ní àbí àbúrò yínká ló bá bẹ̀ ló bá sọ di àgbẹ̀ àdúrà your phone will ring in the name of jesus christ lẹ́bàá máa pọ̀ nítorí pé a bá àwọn tó ń ṣiṣẹ́ tó ní àkáǹtì wọn ṣe bá booking i mean tí wọ́n máa ṣe a máa ń bá wọn book àkáǹtì wọn so wọ́n máa gba return from the government they turn into prayer okay so the word of God is sharper is real sharper than two edges of board it now depend the way you are it depend the person i mean depending the person using it i'm telling you don't play on God's intelligence God cannot be mocked he cannot be disgraced he's not a man that should lie you understand me okay so don't believe that eh Ọlọ́run ò kì í ṣolè o tó bá jẹ́ olè ẹ́ even anointing anointing kan ni olè jíjà ń tiẹ̀ let me tell you let me even preach little do you know anointing of stealing is anointing I mean stealing is anointing okay anointing when people love to steal is anointing they have one anointing of arm robbery of broken and entry olè jíjà another one is even when somebody is going through many things. Eh? Maybe in their family, there is something that always happens to them. It's anointing that is operating. Okay? Huh. So, everything has anointing. But the kind of anointing, that's all no answer. The good anointing, we behave good. And we try to, no matter the temptation, he will try to a máa wo orúkọ tí wọ́n fi ń pè òun a máa wí pé àwọn èèyàn máa ń wò òun but these days they forget that uh, they want to cover you know they forget that God is looking at everybody they don't want to and they don't they forget that God is looking he's watching he sees everybody they forget that they just look You know, ti sílẹ̀ ráì ilé bá dá you understand me they look left right kò séyìn àbí they commit offense. They forget that Almighty is washing. The Bible is washing. <laughs> Almighty God is washing. Kí ni mo sọ? Kì í United Nations this time. Almighty God is what? Is washing. Okay? Anointing, touch no anointing warning. But a lot of people now fake you, afao. You know this, Muslim also can use this verse. Christian can use it anybody can use it but what are you doing tó bá lọ jalè àbí tó ṣe nǹkan burúkú tó bá ń ṣe terrorism tó ní anaiti thousand naira naira ma anaiti do my prophet no harm and ìwọ nìkan dẹ ni you are a thief yeah, they will give you credit card you go and spend it ìwọ nìkan náà ni nínú kristo àmì krito ni àbí krito ni wọ́n ń pè àbí kíni ìwọ nìkan nínú gbogbo ìwà burúkú ìwọ ni and they are claiming it touch no minority do my prophet touch no harm you are doing <laughs> ìwọ nìkan nídìí aṣẹ́wó ìwọ nìkan nílé ọkọ ọlọ́kọ ìwọ nìkan níbi ìyàwó níyàwó ìwọ nìkan níbi tí ò dáa and you are using this because tó bá ti yá wàá preach wàá do because people don't know you i mean they don't see you and then let me tell you ó ní àṣírí a bá ṣe ní kọ̀kọ̀ orí òrùlé láwọ ti fi wọ̀n nígbà tó bá yá is washing god is washing okay kì í ṣe gbogbo èèyàn ní anointing touch to my anointing ló máa ṣiṣẹ́ fún some people eh? <laughs> tí wọ́n bá ti fọwọ́ kàn wọ́n báyìí jẹ́mi let me tell you ẹ rí ni Shedrack àti Meshach and Abednego wọ́n jù wọ́n sínú iná according to Bible ẹ mọ nǹkan because touch no minority one they are doing right do you understand The offense they commit is that they never commit any offense. They never sin against God. Wọn ò ṣe nǹkan tí So he worked for them. They try to throw them in that inú náà yẹn. Wọ́n jáde nítorí pé wọn ò ṣe ohun tí Ọlọ́run kò fẹ́. Nígbà yẹn náà wọ́n ju Daniel yẹn sínú nọ́ngbà yẹn. Àmì sínú wo kìnìún gbà yẹn. Torí pé ó ṣe ìfẹ́ Ọlọ́run kò jalè kò dẹ̀ ṣe nǹkan burúkú ìwọ for the lion kò lè kejì kò lè pa á ṣùgbọ́n tó o bá ṣe nǹkan burúkú when you are doing evil and then you are quoting this will not work for you play torí ẹ̀ ń play today mo kàn sọ yẹn náà ni pé oppressor it's not oppressor alone a lot of things so change today before it's too late alright change okay hmm. ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí nú a sọ̀rọ̀ yín a tún ń lọ pọ̀lẹ̀ mìíràn ọlọ́run gbàkóso àwọn tó ti gbọ́ olùwàjọ ń ṣèǹjì olúwa gbé orílẹ̀-èdè wa lẹ̀ ọlọ́run ṣàánú fún wa bẹ́ẹ̀ lórí kò ní padà I cover myself with blood of Jesus my children with blood of Jesus my people with blood of Jesus it is well with our spiritual and body gbogbo ìta tó máa fẹ́ lọ́pẹ́lẹ́ ta tó ń lọ yóò lọ agbẹnu wa sọ̀rọ̀ ọlọ́run gbàkóso ayé wa bẹ́ẹ̀ lórí kò yí padà Jésù olúwa wa amen. ẹni tí ò ní ṣe burúkú kò ní ṣe do you understand me so anybody tí ò bá dẹ̀ ti ń build it will surely destroy kò ń ṣe pé kéèyàn gba owó kó kàn máa build kó máa kọ́lé iṣẹ́ ìjọ mò ń sọ kó máa kó nàìjíríà ṣe ti yẹ tá a ti ṣe àwọn kan níjọ́ yẹn tá a sọ̀rọ̀ níjà ọ̀rẹ́ làlá wí o so ìyẹn bó ṣe jẹ́ oppressor kí ni mo sọ fún yín oppressor you are of the devil. You are part of the people who always tear nation apart. And you cannot see a thief that will not be, that will not oppress majority of àwọn nǹkan tó bá jí gbé láyé náà máa fi oppress if you don't build you will destroy be a builder build your nation don't destroy it and let me tell you before going now do you know that if your country have not implement anything and you are trying to slap people the country law maybe the law the other country has it they implement it for them and you are trying to introduce that into your system that they hate such thing be careful All right, a bá sọ pé in Canada ni wọ́n ń lò lamẹ́ríkà ni wọ́n ń lò ní Nàìjíríà ìmí yàtọ̀ síra wọn èyí tó of recent is different Whatever your country don't like, okay, don't do it. Anything, tó bá if you love whatever other country are doing, and you, you that's the way you want to be living, you can change your, you can move, like, ẹ lè kúrò nílùú yín, kẹ́ ẹ lọ síbi tó bá ti ń ṣerú nǹkan But in your country, tí wọn ò ti fẹ́ gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn, you must not do it don't slap the law when you slap it when the tó bá fẹ́ gé ni abẹ́ nígbàgbà ó lè pieces say, it can cut you to pieces don't do whatever they say you should not do and again I posted a video on my platform somebody just headline kan ni o wọ́n ní Ogun State destroy cause Nigeria problem Abi, let me see. Give me the phone. No, no, use this one. Ìgò okay, mo rò pé mo ti lògò yìí ni. Àbí kí ni dark ni? Kí ló dé tó dark? àwọn wèrè kan mo rí tí wọ́n bẹ̀ wọ́n wá sí ìbàyẹn sí ẹ wá sí ìbàyẹ ẹ ẹ ní is it not church. mo ṣàwé pé òun ni mo lò ń sí náà ó hmm, dán is it not church. state ti tẹ́ lọ́rùn. I saw it here. He said, Ogun State put Nigeria in trouble. <laughs> Ogun State put Nigeria in trouble. Ogun State. <laughs> It's funny, but it's not funny again. I laugh eh, when I saw this in the main. Orun mo I laugh and laugh àwọn olóògbé náà mo mo tún fi wọn ọmọ mi gbà tó di láàárọ̀ yìí my daughter was she also laughing news news channel wo ló gbé wọn ò jẹ́ ká rí which channel sef hmm? okay it's channel tv okay channel tv Ogun State put Nigeria into trouble. I don't know what they are saying but the headline yẹn ó fọ́nì sí wa hmm. <laughs> every problem like this they want to create it mm. the problem that uh, I want to say this mm, and I know that it's going to help people àti gbàdúrà o àti gbàdúrà o so the only prayer I'm praying for my I mean my surrounding these days and my country, every country that they love me, that if you love me, I'm praying for you also, your surrounding, that God should expose all the wicked souls, all the wicked ones around you. Every wicked people in your family, in your surroundings, in your working place, the Lord should expose them. And if God expose them, they should be disgraced. If the enemy being exposed, you know what happened? Then you are free. They won't be able to carry on their mission. All right? Don't be able to carry on their mission. You know, when I saw that, it's funny to me. I was laughing seriously. Seriously. But do you know, let me tell you this. Let me tell you this. During the COVID, I want to ask yourself, the people who caused COVID, who started COVID, that, you know, COVID destroyed our economies very well. The COVID caused a lot of problems for people as well. And the people who started, the country who started the COVID, tó bẹ̀rẹ̀ sí spread káàkiri all over the world they have not compensated us o <laughs> they supposed to compensate the whole world the country that started that covid that destroyed the economy of people and that time sef do you know funny thing this world hmm, some people wickedness is in the blood of some you know those who cause the problem know that time is not that nothing affect their economy o a lot of economy was affected and there was no compensation do you think they don't supposed to compensate people for starting the problem because e affect a lot of countries o eh hmm. and these days kuma some of them hmm, they are now they want to be you know they want to be dragging some country dragging some places they should compensate o because a lot of people die because through the COVID who caused it who start it where the business i mean where the sickness came from that spread all over the world. And especially, do you know what? The the the sickness affected some country that used to do original things very well. I'm just doing a key. I'm above for now. The problem, the sickness affected those countries like Spain, like Italy, like America. It affected Canada. It affected a lot of countries that always produce. You understand me? Produce, you know, a lot of Quality, quality, it, it is. Where is it? The sickness came from where? Where did the sickness came from? Eh? Do you think those people who made that mistake and those people who caused the sickness that spread all over the world, do you think they don't need to, to now compensate every country for being affected from that sickness? I just come and peace you. Mm. I sorry for I my country, Sha. I sorry for my country because they said they they they taking the the private jet to presidential jet, Papa. Okay, I pray that God Almighty should save us. Mm-hmm. So when you see a joke, you tẹ́ ẹ rí pé ń post àwọn nǹkan kan Later, rí pé àbí ẹ rí a fẹ́ up tẹ́ bá lè fẹ́ bí àwọn nǹkan sí wa ń bí ìyàlẹ́ máa jẹ <laughs> ẹ ní ẹ̀yin ọ̀tá mi ẹ máa wọ wàhálà ẹ̀ ní bọ́ so i'm just saying it o because a lot of those covid hmm, it affected a lot of people a lot of people die some family some people never been happy since then and they said it's just a mistake somebody in some country started that mistake and it spread to all over the world and they have not yet compensate if you want to compensate they should compensate also and again i want to tell you use things melee now this cloth now you see Is from Canada. Mm, he's from Canada. You understand me? So now, like me, if they can even give me Tesla, I love Tesla because it's made by uh, by Canada. I love Tesla. Mm, I love Tesla. And anything they do in my country, I love whatever they do in my in my country now. Tesla, whatever they do in Nigeria, I like it. Whatever they do in America, I love it. Love your things. So because when you are loving other people um, and you don't love your you know it's dangerous people who cause trouble you know people taking people for granted mm, it's well mm, and you ń gba private jet yìí náà ẹ dì pẹ̀lú ọmọ Ogun State tá a bá Ogun State next time when you see Ogun State <laughs> you go pick race. <laughs> Ogun State anything bad láyé àwọn ló máa start ẹ̀ go implement am ẹ má bínú o. Hmm. Let me read it again. I love Tesla. Tesla is my best car now mo fẹ́ máa wọ Tesla yẹn ó fún àìbàjẹ́ Tesla tí wọ́n ló ń sìn tí wọ́n bá tẹ̀lé fún mi Tesla is made by Canada hmm, àwọn mọ́tò tó bá ti made by Canada yẹn àti tẹ bá wà níbẹ̀ yẹn náà mm. ẹ̀yin tẹ́ ń ta aṣọ China sí ti China gba gbogbo plane three mẹ́ta ṣé ẹ máa máa polówó ṣé ẹ ní ṣọ́jà China máa ṣó ì máa ṣó máa tà báyìí sí kò yé mi ní Nàìjíríà ni o torí kò yé mi <laughs> ẹ má bínú ah! Ogun State put Nigeria in trouble. <laughs> Nigeria people, nobody comment on that. this. Ogun State put Nigeria in trouble. <laughs> It's not funny, oh. <laughs> ogun ogun ogun ogun At ogun Ogun, pa ìjẹ̀bú ló wà ogun ló wà. people collect money dey share <laughs> investment some of them tó bá jẹ́ pastor sí logun state tó jẹ́ oògùn yẹn lára àwọn lára àwọn tó wà invest? ẹ̀bẹ́sùn owó tó ń kọ̀ sí wàhálà yìí ìfọwọ́ máa wọ́n touch the minority right wọ̀ do my perfect no wow wọ́n á gba owó wá kó sákàtì kọ́ <laughs> you dey hate hate yourself <laughs> olúwa ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ à ń lọ ní ọ̀sẹ̀ olúwa máa bá wa lọ hmm. lórúkọ jésù àwọn anointing burúkú and let me tell you a lot of this bad anointing they are going around under àwọn ni majority máa ń dúró sí bẹ́ẹ̀ ni mo sọ fún yín anointing of all these people under àwọn náà máa ń dúró sí bẹ́ẹ̀ ni under wọn náà máa dúró sí wọ́n ti gba anointing anointing burúkú anointing bayé jẹ́ ṣó ti yẹ yín mẹ́yẹn hmm, be careful be careful o so this is Monday I mean Sunday morning I pray for you once again, all my well wishes all over the world. The Lord will see us through. He will expose the problem of our nation. The Lord will expose it. Hey, hey. Ah, those systematically getting, doing behaving like a friends to us. I want to destroy the whole economy of other country. Ah, destroying people's life. Father, save us from them. These people, when they are wasting energy of people, when you create something, they go and bring another one to come and knock that one down. Those who want to knock me down, pray it for yourself. Those who want to knock my glory down, all my sweets, my activities, huh? <laughs> all what the, all what I've labored for, oh Lord, knock them down. But àwọn want to knock me down, oh Lord, knock them down those who are trying to knock my business down wo fi tèmi ní kó fi ṣàkàwé o all <laughs> on knock them down gbogbo àwọn tó jókòó láti knock platform mi down gbogbo àwọn tó dúró láti knock business mi down láti knock finance mi down láti knock ayé mi down all on knock them down those who standing to knock my country down those who waiting to knock my country down those who waiting to knock down the good people. Oh Lord, such evil people. Father, knock them down. Oh Lord, knock them down. If you know, if I preach today that this anointing, eh, touch no anointing won't do my prophet no harm. If you know you carry the good spirit of God, don't be afraid. All right? But if you're of the devil, kí ni If you're of the devil, are you with me? If you're of the devil, <laughs> it's not going to work for you then oh, if you know Lord, máa oh kàn for ò ń gbọ́ if you are the devil if you know Lord, oh máa if you kàn ẹ́ pray this i want to pray it yeah I'm mbọ in. don't disturb me those who want to knock my glory down who want to knock my my platform down oh lord knock them down oh lord knock them down oh lord knock them down those who are working to knock the good people down oh Lord, knock them down let me tell you the good people are those who care for people kò ṣe àwọn tó máa fẹ́ sọ pé a máa a máa pa ilé ni wọ́n máa máa kí pé èèyàn dáadáa ni o wọ́n dẹ̀ pa ẹni rere yẹn wọ́n dẹ̀ fẹ́ kó máa sọ̀rọ̀ wọ́n máa wọ́n ti máa torí mídíà bẹ́ẹ̀ ni they are useless they don't build they destroy àwọn lára wọn ni àwọn tó jẹ́ pé wọ́n máa ń gba orí facebook kan they will hijack face whatever they saba stalk you they saba disturb you You understand me? They have nothing to create. But when people created it, they want to knock it down. They want to destroy it. You understand me? When you are trying to put improve and put improvement into the system, you know, you are trying to build one thing or the other. You understand me? Good idea. They knock it down by their fake. You understand me? They lie. You know? <laughs> I don't want to talk because I will come and say, people, yeah, is talking about one country. You understand me? Do you understand what I mean? no no no they wọ́n wà nínú òbí wọ́n wà nígbà ìjàmbá they are also on the media like that <laughs> wọ́n máa wí pé tó bá ti sọ báyìí wọ́n máa nà wọ́n máa feel back on mi ò feel bad i'm not feeling bad àwọn any man or woman working to knock my platform down to knock me down to knock my business down oh lord knock them down those who want to knock my peace down oh lord knock them down those who are waging war against me against my people, against my life, against my children. Oh Lord, knock them down. Pray it if you're on business. Some people, they are knocking people down, okay? So we are not care, we don't care for now. All right? We don't care for now. Ọlọ́run bàbá máa ti ẹ̀mí mímú. Every evil meeting against my life, every evil garden against me, against my children, against my platform, oh Lord, destroy the gathering. Pẹ̀lú ikú olúwa fi kú pa olúwa fi kú garden náà rẹ́ lórúkọ jésù every evil garden against my life against my children oh lord destroy them so shall it be ọlọ́run bàbá máa tẹ̀ mọ́ ṣe adúpẹ́ fún ọjọ́ òní à ń lọ ní ọ̀sẹ̀ máa bá wa lọ we are going this way father go before us go with us I cover myself blood of Jesus my daughter of blood of Jesus no weapon fashion against us shall prosper it is well with our spirit and body it is well with all our well wishers all over the world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 wọ́n ní wọ́n kọ̀ sí ní problem ẹ̀ dẹ̀ tí ì rí nǹkan kan o kàsàkàsà lè rí bàbá késekése ń bọ̀ bẹ́ẹ̀ ni so a máa tún padà wá mú lọ for now seven hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah amen amen we shall rise and shine for our light has come i will rise and shine for our light has come bye for now love you guys.